Lord, we are going to your word this morning. The entrance of your word give us light. That everlasting Father, is pray that your word this morning will help us to our life in the name of Jesus Christ. Your word will liberate us in the name of Jesus Christ. Your word will resuscitate our hope in the name of Jesus Christ. I am, I am limited. You are the unlimited Father. I pray you take me up in the name of Jesus Christ. Thank you, everlasting Father. In Jesus' wonderful name have we prayed. Amen. Praise the Lord. Hallelujah. Let's uh, go to Colossians chapter one. We are reading from verse twenty-five to twenty-nine. ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún sí ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ Who is there to read it for me? Colossians chapter one. Verse twenty-five to twenty-nine. láti mú ọ̀rọ̀ Ọlọ́run ṣẹ. Àní ohun ìjìnlẹ̀ tí ó farasin láti ayérayé àti láti ìrọ̀rìnràn ṣùgbọ́n a ti fi hàn nísinsìnyí fún àwọn ènìyàn nìkan. àwọn ẹni tí ọlọ́run fẹ́ láti fi ọ̀rọ̀ o ìjìnlẹ̀ yìí yìí láàrin àwọn kèbìrì hàn tí í ṣe Kristi nínú Jésù ìrètí òun ẹni tí àwa ń wàásù rẹ̀ tí a ń pè lọ fún olúkúlùkè tí a sì ń pé olúkúlùkè nínú ọgbọ́n gbogbo kí a lè wo olúkúlùkè. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. We observed last week. We observed last week. From our watchword for this year uh, Christ the, uh, is the living hope. Kristi ni ìrètí ìyè. Christ Jesus the living hope. Kristi ni ìrètí ìyè. Naturally, with the era we find ourselves ní àsìkò tí a wà yìí. a lot of people's home. ọ̀pọ̀lọpọ̀ ìrètí àwọn ènìyàn. has become hopeless. ó ti di àìrírètí. because of situation and circumstances that surrounded us. nítorí àwọn nǹkan tí ó rọ̀gbà yí wa ká. nevertheless the purpose and original plan of God for mankind will still come to fulfilment. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ète àti ìmọ̀ ọlọ́run pé yóò wá sí the hope of man was jeopardized as a result of disobedience in the, in the garden of Eden.

God has been looking for an avenue to retrace man back to himself. Láti ìgbà yìí ni Ọlọ́run ti wá ọ̀nà láti fa ènìyàn padà wá. All effort was proved abortive. Ṣùgbọ́n gbogbo rẹ̀ ló já sáfù. Until Jesus Christ came to stand in the in the gap. Jésù ṣe wá láti wá dúró ní àlàfo. To stand between man and God. Ó wá láti wá dúró láàrin Ọlọ́run. And fight a battle. Láti jà. And that is the reason why the only being that came to this world that is sinless is Jesus Christ. Ìdí ìdí wípé ẹnìkan ṣoṣo only jesus christ as a sinless man that came to this world. ọkùnrin the lord will help us in jesus name. and beyond that god used apostle apostle paul to reveal the mystery of the, the, the Jesus coming to this world. Tí eléyìí sì lọ Ọlọ́run fi Paul Apostolic láti lè fi ìjìnlẹ̀ ohun tí Ọlọ́run wá ṣe tí Jésù wá ṣe ní ayé. On the entire race, Jews happen to be the chosen one of God. Ní gbogbo ènìyàn tí Ọlọ́run dá àwọn ará Júù ni Ọlọ́run yàn. Jews happen to be the chosen one of God. Àwọn ará Júù ni Ọlọ́run yàn. But through our Lord Jesus Christ, the gap has been covered up. Is coming to this world extended salvation or the gospel to you and I. And that's reason the verse twenty eh, twenty-six say the mystery of which was hidden for ages and generations from angels and uh, men but is now revealed to his holy people. ìdí nìyí tí ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n ti sọ wípé a ní ohun ìjìnlẹ̀ tí ó farasin láti ayérayé àti láti ìran díran ṣùgbọ́n Um, mystery I told all last week when you talk of mystery mystery has to do with secret thing. and this secret was not made known to anybody before. but through revelation it was made known to us today. you as an individual you have your part to play I equally have my own part to play that Lord will help us in the name of Jesus Christ. The, the, the, the mystery is that Gentile will be admitted to church on equal terms with the Israelites. who are the Gentiles? It's you and I we are not part of the Jews at the initial stage. but through the death of our Lord Jesus Christ. we have been bought at a price. to become the children of God. but if you have been hearing this word of God again and again. will you allow it to go in vain? lọ lásán. will you allow to go in faith? ṣé wàá jẹ́ kó lọ lásán. and the bible say faith cometh by hearing hearing the word of God. according to romans chapter ten verse seventeen. examine yourself today. for ages you have been hearing the word of God. is there anything to show for it? the mystery that has been kept for ages. Àwọn tí a ti jìnnà tí pamọ́ fún ọdún pípẹ́. Has it been revealed to you? Tí a ti fi hàn Whether you believe or you don't believe. Bóyá o fẹ́ àbí. I still reassure you today that Jesus Christ is the only living hope. Wọ́n fi yé wa lẹ́nu wípé Jésù Kristu nìkan ni ìjọba. Woman being may promise you and fail you. Àwọn ènìyàn lè ló lè ṣèlérí fún ọ. But it's unfortunate that it's only woman being that that betray God when God promised them. Ó kàn jù ní ṣe dáàbò pé ènìyàn ló máa ń when God promise you men betray God. So if you have betrayed God, the only way out, we have to retrace and step back to God so that that living hope can materialize in our life. Tí Ọlọ́run bá sì tọ́wọ́ bá fún wa, a gbọ́dọ̀ padà sí ọ̀dọ̀ Ọlọ́run kí ìrètí lè yí now when we are seeing Jesus Christ as the living hope. because the Bible says, Christ in you the hope of glory and that is to say the indwell of the holy spirit should be in you. indwelling of the holy spirit should be seen in your life. to the extent that you cannot do anything of your own but has been led by the holy spirit. But if you are not being led by the Holy Spirit, you are still doing anything with this carnality, then we continue to be an hostility for the hope that God has prepared for us. Ṣùgbọ́n tí o bá jẹ́ kí ẹ̀mí wọn darí ẹ̀ tó ń dá ṣé fún ara rẹ̀, wo wàá wàá ti máa jẹ́ ọ̀dọ̀ Ọlọ́run lọ. How has Jesus Christ raised hope of man? Báwo ni Jésù ṣe ru ìrètí àwọn ènìyàn sókè? How has Jesus Christ raised hope of man? Báwo ni Jésù ṣe ru ìrètí àwọn ènìyàn sókè? His birth, death, and resurrection prove that he is the living hope. There is no body, there is no man here on earth born of a woman die and rise up again and still live forever. Kò sí ẹnikẹ́ni tí a bí nínú obìnrin tí ó kú tí ó sì jíǹde tí ó tún wá gbé ìgbà ayé lọ láì kú náà. All the heroes we have on the planet of the earth today when we reference them we call we we we, we reference them as late so so person. gbogbo àwọn akọni tí a ní láti ayé ẹ̀sìn àti ìgbé ìjọba máa dárúkọ a ó sọ wípé ẹni tí ó ti kú a ó dárúkọ wípé ẹni tí ó ti kú. I have never seen anywhere our Lord Jesus Christ was being referenced as late Jesus Christ. kò sí ìgbésẹ̀ tí a ti because he still living. because he still alive. ó he still active. ó he still was he still at work. and he still doing something meaningful in our life. no matter how deteriorating our situation is. there is power there is authority there is all sufficiency in God to turn situation around for our life. agbára wà àṣẹ wà àti gbogbo nǹkan wà sí ọlọ́run láti bí ìgbé ayé wa. the lord will help us in jesus name. christ redeem us from the curse of the law. kristi ló rà wá padà kúrò nílé ìlú òfin. when you look at the book of galatians chapter three. jaba wo galatians orí kẹta. verse thirteen. ẹsẹ̀ kẹtàlá he said that that he said that Christ Jesus redeems us from the curse of the law by making himself a curse for it is written curse is everyone hang upon the tree is anybody there. Christ redeemed us from the curse of the law. thank you. Oh, Rima. Christ redeemed us from the curse of the law uh-huh. by becoming a curse for us. Naturally, in the, in the, in the days of Old Testament, whenever anybody commit crime that person will be hanged on the tree and that's where he will die but the advent of our lord jesus christ the cross you you and I supposed to be nailed at. Jesus went on your behalf. He went on my behalf and he was nailed on that cross so that mankind will be redeemed. Hallelujah. Christ Jesus redeemed us from the curse of the law. When somebody is redeemed. When somebody's life is changed, when somebody's life is transformed, will his own be alive or not? It's only Jesus Christ that can do this one. But the the gravity the, the intensity of our relationship with that Jesus Christ matters a lot. So we are saying it during Sunday school this morning. The book you are reading have strong impact in your life. The film you are watching have strong impact in your life. Those things you engage yourself on the I mean while watching or while using your handset have strong impact in your life. and once something has become addicted to one's life you may not be able to change you may not be able to change it takes special grace special hand of God to turn you around but for us to enjoy Christ to the fullness. ṣùgbọ́n fún wa láti lè gbádùn Kristi ṣiṣẹ́ ní bíbú. we must recognize the fact that he has redeemed our life. a gbọ́dọ̀ wípé Jésù ti rà wá padà. it's like the story of a young man that I I come across some time ago. ó dàbí ìtàn arákùnrin kan tó bá pàdé. it is possible some of us are very acquainted with it. ọ̀pọ̀lọpọ̀ wa mọ̀ nípa ìtàn some of us may be acquainted with it. ọ̀pọ̀lọpọ̀ wa ní èèmọ̀ nípa ìtàn this young man his father is well to do and he, as he was graduating from university. he told his father I want you to buy a specific car for me. his father say no there is no problem about that. either he is on, on his birthday or at his graduation day bóyá ní ọjọ́ tí ó ṣe àjọyọ̀ ìbí rẹ̀ ni o tàbí ọjọ́ tí ó parí ilé ẹ̀kọ́. I can't remember vividly. mi ò mọ̀ ọ́n But God will have his way. ìwúgbà tí ọlọ́run yóò ṣe é. His father on that very day his father presented him the Bible. ní ọjọ́ náà bàbá rẹ̀ ló gbé yìí. See Lord. bàbá rẹ̀ ló gbé bàbá rẹ̀. He was annoyed. He sold that Bible somewhere. Meanwhile the Bible has purchased the car. I mean, his father has his father has purchased the car. The key to that car, the address of where that car is, and every other thing has been kept inside the Bible. kọ́kọ́rọ́ ọkọ̀ yìí àti ibi yóò ti gbé ọkọ̀ náà gbogbo rẹ̀ wà níbi tí lẹ́yìn but angrily he throw the bible away. he didn't reckon with it. kò lo and behold his father died. several years later maybe he was just looking around to see to clear the environment. he stop on the bible again. look at it see what my father gave me or something. he just he opened it. he saw the cat ó rí kọ́kọ́rọ́ mọ́tò. the address of where the car is. àti ibi tí ó. and his father has paid for everything. bàbá rẹ̀ sì san owó náà. let me ask us. ẹ̀yọ́ kì bí wá. who betray each other. ẹlẹ́ni tí ó. that who betray each other. ta ló tó dára wọn ni méjèèjì. Eh? It was the sound. is instruction because he didn't want to he didn't want to have anything to do with the scripture. It was only after the car. Realizing don't realize the fact that in that Bible everything that made him a successful one has been packaged there. those of us who are not who are Sunday Sunday. Bible readers. Eh, you are not doing it well. There is solution to your problem in the scripture. Yeah, yeah ọ̀nà there is solution to every situation in the scripture. the lord will help us in jesus name. jesus made salvation open to everyone. jésù jẹ́ john three sixteen what does he say. kí ni that whosoever believeth in him will not what will not perish but have everlasting life does that one restrict to jesus o. ṣé it was only in jesus christ we have that liberty. that salvation we are talking about as if he made available to you. ìgbàlá tí a sọ yìí ṣé o ti gbà á. I think Titus, maybe Titus three eleven. that say, For the grace of God that bringeth salvation. Ó dà pé títí orí kẹta ẹsẹ̀ kọkànlá ló sọ wípé orí ọ̀fẹ́ Ọlọ́run tí ó mú ìgbàlá wá. Has been revealed to us mankind. Ó ti fi ara wọn wá. correctly. Hallelujah. As that salvation been revealed unto you? Ṣé a ti fi ìgbàlá ní ọ̀run? Consider numbers of times you have heard about the scripture. Ẹ wo iye ọdún ọ̀pọ̀ ìgbà. You have heard about the word of God. You heard about Jesus Christ. Has he had any significant impact in your life? If it doesn't have impact in your life, your life is questioning. Because my God is not a Father Christmas. The Lord will help us in Jesus' name. I say God will help us in the name of Jesus Christ. And uh, for we to have access to this salvation. responsibility has been given to you and I. responsibility has been given to you and I. ojúṣe àti verse twenty-eight of the book of Colossians says. ẹsẹ̀ kejì dín ní ogún nílùú ah, Has anybody seen it, please? Hallelujah. Hallelujah. Amen. Hallelujah. Amen. The Lord will help us in Jesus' name. Amen. He said, We proclaim Him. What is the meaning of proclamation? That is, we preach Christ we preach Christ and we have been hearing about this preaching again and again maybe you has even preached to somebody even when someone is hopeless what do you do to him you preach Christ to him because it's only Jesus Christ that can raise man's hope not only preaching Christ then Jesus mandated us to administer teaching jésù ó sọ fún wa pé ó kàn nípa fún wa láti lè kọ́ ẹ̀kọ́. administer teaching to every believers. kí a lè máa kọ́ olúkúlùkù ènìyàn aláìgbàgbọ́ gbogbo. so that we must we might grow unto maturity. kí a lè mú olúkúlùkù ènìyàn wá sí pípé. when you are hearing the word of God study the word of God you will cross examine yourself does your life go along with what you are studying. nígbà tí o bá ń ka ọ̀rọ̀ Ọlọ́run tí o ṣe àyẹ̀wò bíbí nípa ọ̀rọ̀ Ọlọ́run wàá yẹ ara rẹ wò ṣé ayé rẹ ní tí ó ní ìtumọ̀ pẹ̀lú tí ó bá nǹkan tí bíbélì sọ. hallelujah God that verse twenty say we proclaim him admonishing and teaching everyone with all wisdom so that we may present everyone perfect. ó ẹni tí àwọn wà síbẹ̀ tí a kìlọ̀ fún olúkúlùkù ènìyàn tí a sì ń kọ́ olúkúlùkù ènìyàn nínú ọgbọ́n gbogbo kí a lè mú olúkúlùkù ènìyàn wá wà ní ìwà pípé. Nobody can reach the level of perfection unless you are matured in life. It's only my level of maturity that perfected everything that surrounded our life. Apostle Paul said something here. He said, uh, because of this, uh, verse 29, he said, For this I labor. Striving with all superhuman energy. Which is he He's so mighty uh, and kindle and work within me. Let me look at another version here. He says, For this purpose also I labour striving according to his power which mightily work within me. So what we are talking about is that Apostle Paul said they struggle every heart. He used all his energy to make sure that the gospel is preached to everyone. Both to the Gentile and non-Gentile. The Lord will help us in Jesus' name. I want us to consider it. For how long have we been hearing about this gospel? What is the impact of this gospel in your life? Have you risen up to level of maturity? Don't forget, Christ in you, the hope of glory even in your business maybe your home is almost gone because things are not working fine as expected. nínú òwò rẹ gan bóyá àwọn àwọn eh, ọgbọ́n kan ti lọ nípa kò sí. Eh, in your working place, you are facing challenges here and there. I told you there are challenges here and there. But Christ is telling you, I am the living hope. And that was why he said, Come unto me all ye that are labor give you rest rest that money cannot give us or it's only Jesus can, that can offer it rest that power cannot offer us it's only Jesus that can offer us hallelujah the Lord will help us in the name of Jesus Christ this year 2021 I want us to try all our best possible to tap into the into the source the source of hope. kí a lè fi ọwọ́ bọ kí a lè fọwọ́ bọ orísun orísun ìrètí. the source of hope we should tap into it one should tap into it when challenges come you will overcome. ẹ jẹ́ kí a tọwọ́ bọ orísun ìrètí tí a bá tọwọ́ bọ̀ tí ìpèníjà bá tiẹ̀ dé àwọn òbí. The Lord will help us in the name of Jesus Christ. I say God will help us in the name of Jesus Christ. Amen. As we are rounding up everything this morning, I want somebody to open to the book of uh, Romans chapter ten. Romans chapter ten. From verse nine. If you want to read it, please read it aloud. So you will, you will be saved if you honestly say Jesus is Lord. I need to believe with all your heart that God raised him from death. Then God will accept you and save you if you truly believe this and tell it to others. 11. The scripture says that no one who has faith will be disappointed. 12. No matter, no matter if that person is a Jew or a Gentile, there is only one God and he is generous to everyone who asks for his help thirteen all all who call out to the Lord will be saved fourteen. that's okay that's okay read verse seventeen seventeen. no one can act faith without hearing the message about Christ. Hmm, thank you let's all read for me Yorùbá. bí ìwọ bá fi ẹnu rẹ jẹ́wọ́ Jésù ní Olúwa bí ìwọ sì gbàgbọ́ ní ọkàn rẹ pé Ọlọ́run jí dìde kúrò nínú. Romans ten from past eh, nine ẹ ká ẹ bá tẹ̀síwájú nine to thirteen. nítorí ọkàn ni a nítorí ọkàn ni a fi ìgbàgbọ́ sí òdodo ẹnu náà sì fi jẹ́wọ́ sí ìgbàgbọ́ nítorí ìwé mímọ́ wípé ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ ojú kì yóò tì nítorí kò sí ìyàtọ̀ nínú júù àti eléyìí nítorí eléyìí nítorí olúwa kan náà lolúwa gbogbo wọn ó sì kàn ní ọ̀rọ̀ gbogbo àwọn tó ṣètò nítorí ẹnikẹ́ni tí ó bá ṣàfi orúkọ olúwa òun ni a ó gbà lọ́sọ̀ seventeen ǹjẹ́ nípa gbígbọ́ gbígbọ́ nípa ìgbàgbọ́ ǹjẹ́ nípa gbígbọ́ ǹjẹ́ nípa gbígbọ́ ní ìgbàgbọ́ ti wá hallelujah i think the is just the summary of all our messages this morning there is no difference between hellenic and jew for as long you confess jesus christ as your lord and personal saviour you have already tapped into that source of hope and you are expected to grow in the lord. You are expected to grow in the Lord. The Lord will help us in Jesus' name. Let us pray. Uh, uh, uh, the emotional, and psychological development of competencies necessary for self-reliance. Now, all of these are things that are considered very important from the National Policy on Education, and I believe it's good if you have a school that you yourself understand with that abdomen and it's very happy to take you start through training. So some Again, anywhere that you find societies making progress, these are the issues. Because knowledge de de delivery is what rote memorization is about, the lecturer writes handouts, and you just memorize and pass it. what we used to say when I was in the university, cram, pour, and forget. That's the formula. You cram what you have been getting, you pour it out, learning facilitation. You know, people taught ways they can learn. And that in that way you instill in them a lifelong desire for learning. So they're not just waiting for somebody to tell them something. They have the tools to be able to explore the world and, and learn what they desire to know. Additionally, the learning process becomes a lot more hands-on, activity-based technology, and COVID has pushed us to that point where children are at home, teachers are teaching them by WhatsApp, Google, Google Classroom, and all the various Zoom, all the various different platforms. And so the children have been forced to begin to do this uh, self-based learning approach. But it shouldn't just be because of COVID. Even in the classroom, as a get back, if teachers are oriented properly, this will be an approach that will generate curiosity and love for learning for a very long time. Community impact comes from identifying community needs and therefore striving to meet them. For example, as a DCC or as an LCB, thinking of the first thing is well, uh, what kind of school do we want to establish? You look around, you know, if there are so many grammar schools, what is the point of finding another one? How many of our schools have strong basis in science? And I bet, I, I bet you that in all of them, there's no technical school. Why not? So those are issues to look at. Need-based, what are the needs? So right from maybe starting the school, but then training people, and even discipleship in church, training people so that they are able to identify needs in the community and try to meet them as a point of mission. This is what the missionaries were doing when they came 100 years ago. We needed medical facilities. We needed education. And this became strong points that people will Many church schools today are not affordable by their papers. I'll get back to that at some point. Values. We look at the national policy in terms of values. What assessment can we make of it? So far, it's already it uh, The national policy on education is cast in a progressive education mould, anchored in modernism humanistic in orientation. Thus, That's what a pure humanistic society ends up. And there are many other examples. strange education should necessarily requires the elimination of the commercial motivation founding schools. Christian schools must be looked upon as missional social enterprises, not commercial ventures. And a lot of issues we have with local proprietors is we have been funding this school for a very long time. When will it start giving us money? I'm sure some of you have heard your elders complain investing in school as a Christian mission is not a business venture. If the school grows and is beginning to break even and make profit, the school can support the mission work of the church. But it's not like a private investor who is looking at profit at the end of the day. It's a missionary endeavor, and if it makes money beyond the immediate needs, then it can invest in the mission of the church. But a lot of times when the Local churches say the school is making money. If you check well, they are not doing the things they should be doing. How well are they paying the staff? Most escort schools are not even on any salary structure. They just give the staff whatever they feel like, 20,000 per month, and so just like hungry proprietors are doing. Equa has salary structure. So if it's an equal enterprise, people should be placed on that. If your school is struggling and you can't pay 2016, at least you can look at the older versions. So before you say that the school has made too much money, what are the classrooms like? If it's a secondary school, do you have your policy? ECO is yet to develop a coherent policy on education, unfortunately. Uh, when I came into the office, we tried to do this, but to be able to get something good, we needed money. So we can bring together experts, and we actually invited experts to a retreat to work on that, but we couldn't get the money we needed to do it. Uh, along with that, we had wanted to develop a course on Equa SIM history to be taught in all Equa schools, different levels. Again, we needed to bring experts to work on that. We couldn't have money. So it's, uh, it's a shame. It is still a goal we hope to attain in the near future, when we have the needed resources. Much of what guides the operations of paper schools at primary and secondary schools that concerns both of UVA is found in the Equal General Education Handbook, copies of which I saw outside and you can get one. And I will draw attention to some of the most critical aspects of it. Mission statement. In equal schools, we envision career people of high moral integrity, spiritual maturity, intellectual acumen, and professional competence, serving as transformational agents in society and advancing God's kingdom in the world for human good and God's glory. So you see, we are now departing from the government approach so that we are not just purely humanistic, but God becomes central. Mission statement. Our mission is to promote Bible-based, Christ-centered education in a conducive, stimulating environment for the development of the total person through enriching activities that facilitate intellectual, mental, social, and spiritual learning and growth in order to produce competent professionals, honest entrepreneurs, and godly leaders in the transformation of church and society. Operational principles of Equa Schools. Our Christian philosophy of education is anchored in Scripture, understanding the Bible as the infallible and inerrant Word of God. Two, the Bible is at the very heart of our curriculum. The truth of Scripture is to be integrated in every subject in the Christian school, as all human knowledge presupposes divine knowledge. The aim is to provide sound biblical instruction and Christian discipleship along rigorous academic learning and excellent intellectual development. Three, Academic excellence is of foundation is uh, of foundational importance for Christian schools. Therefore, there shall be a sustained pursuit of excellence in Equa schools. And we are actually doing this. Just quick, two quick examples. Uh, a number of our schools always get the highest scores in the external exams. Uh, 2019, Equa High School uh, Doma got first from the village in Doma got first in French drama national competition. And some of the international schools with millions and millions and naira could not beat them. Last year, uh, the President Award for Best Teacher in the Private Sector was from Equa School in Katungo. And she got national award with a brand new car. And we presented her here at the GCC consultation this January. So we are making progress in those areas. Or truth uh, uh, number four, the Christian home and school are the right environment for spiritual and intellectual nurture of a child. Five, all truth is God's truth, therefore found, uh, whether found in history, geography, physics, mathematics, science, arts, etc., as uh, general revelation is precursory and anticipatory of special revelation. Number six, Jesus Christ is the center of all existence and knowledge. Uh, seven, practical skills acquisition is important in all our schools as a way of producing all-round competent graduates. Eight, spiritual development, character formation, and discipline are foundational in our teaching and learning situations as a way of raising successive godly generations of Christ's disciples. Nine, all teachers must be Christians whose faith undergirds their intellectual engagements and who competently teach their subject matter from the Christian worldview. And ten, we seek to raise young people to be competent in their vocations and to live exemplary lives as Christ, as ambassadors of Christ anywhere in they find themselves. I mean, the old model of ministry was that you have to be a caller and be a pastor, a missionary, or something. But that is a progression of what has historically been the understanding of Christianity. When we talk about all the priesthood of all believers, as we see in 1 Peter chapter 2, verse 9, we understand that not all believers will be priests literally in the sense of being church meaning professional ministers whether you are a scientist working in, in a laboratory, a university a businessman, a police officer, an army officer, or whatever you are as a believer, that's your mission field. God will call others to special ministry but every Christian. And that's the kind of orientation young people should be given right from the beginning. So that the, the, the divide between the secular and the sacred which is a within of the, of the treaty. Operational goals of uh, ECWA School. desires to maintain high quality and excellent standards in the operations of all our institutions of learning from nursery, primary, secondary, and tertiary, levels. level. Two, uniformity in the operations of ECWA schools is a desired objective for all concerned. The need for sameness does not overlook the fact that each school is unique has certain individual peculiarities based on which they exist. But that does not negate the need for uniformity in the way paper schools are run. A situation where everyone does what seems right in his or her own mind will not go well for the schools. To this end, beginning in small ways, the ECO executive has approved a common badge to be used by all ECOWAS schools. Additionally, the EPA executive has also approved new uniforms to replace the old EPA uniforms. We are working to begin implementing these in the next academic year. In fact, there are places where, for example, a number of schools in FCT have called me to talk about the challenges they face because regulators always challenge them, why is it that equal schools bear different names? You know, here you hear John McCarthy Equa Secondary School, you know, George Campion Equa Secondary School, and all kinds of different names, so they are not sure which one is really Equa School. Why can't we have one name for all Equa School? And it's not only from FCT, we have heard that from other schools as well, when they are dealing with regulators. Sometimes it's even the banks. So I'm sure some of you have experienced some of that. So probably we should be moving towards a point where all ECHO schools will just have one name. And a number of church schools are doing that, especially the newer generation churches. Any child or person can be admitted into an ECHO institution provided he or she is willing to abide by the school rules and regulations. It's always been there, you know, they've been Muslims who have attended ECHO schools. Some of them eventually became Christians, but others have not, but they respect uh, the faith. Et pour le former governor of uh, Moaz attended uh, Christian school. The former governor departments, FCCs, boards of governors, directors, and LCBs. Educational institutions fall within the domain of the Equal Education Department, which performs the oversight function over them on the behalf of the executive. Those who start schools at the lower ranks of equal hierarchy most often LCBs, and occasionally DCCs are referred to as local proprietors, who stand proxy for the primary proprietor, that is the registered trustees of ECO, who are represented by the ECO executive and on whose behalf the ECO Education Department acts. So we need to understand that, that uh, procedure. Therefore, local proprietors must, number one, work in collaboration with the ECO to understand and abide by the handbooks and guidelines provided by the department for the operation of the kind of schools they run. Specifically, they are to run schools in compliance with the relevant guiding books, either the Equal General Education Handbook, where most of you will be concerned, which is for primary and secondary schools, or the harmonized conditions of service for Edward theological institutions, which is for theological schools. And so some DCCs are running theological schools, and so in that case, that will concern them directly. So establishing and running equal schools. So the, the handbook provides guidelines for establishing equal schools. Now we highlight a few of them. Number one, no equal school shall be established without the full knowledge and permission of the Equal Education Department and the host government. In other words, you need to register both with Equal Education Department and the state government Ministry of Education or the agency that does that in the state where you are residing. Any school to be established shall consider the population of members and the distance from any existing sister school. Sometimes you have two equatorial cities that are less than two kilometers apart, running schools. And then they begin to struggle to have enough students. So that's what we are saying. You need to bear that in mind when you are trying to start a school. If another LCD that is not far from you is running that type of school, do you really need to start all schools established by any arm of Hekwa shall bear the name of any name. That's what I was mentioning earlier. Hopefully someday we should have one type of name, which is what is happening with theological schools now. You know, you all have equal theological through its regular selection process, comes up with the performance evaluation of each candidate and makes recommendation to the Board of Governors. The Board, after due consideration, recommends for appointment the three best qualified, underline the word qualified candidates, listed in order of their performance to the ECO Executive through the Education Director. Out of these three, one will be chosen and appointed by the ECO Executive very often through the Education The Board of Governors, following laid down criteria and procedure, hires other staff, some of whom will constitute the management of the school in accordance with the relevant guiding book. The management oversees the day-to-day -day smooth running of the school. Even the board doesn't come to make day-to-day -day decisions. It's the management why the board performs supervisory oversight function and provides policy direction to the running of the school. Uh, the, the, obligations of the school leadership to headquarters. The Board of Governors, through its chairman, submits an annual report on the school to the ECO executive through the education director. Many school boards are not doing this as of now, but that's a requirement we need to report what is going on. Number two, the board chairman submits annual performance evaluation on the institutional head labor executive through the education director. Again, you see, other staff get evaluated every year if you have made in your school. But who appraises the head of the school, like the principal or the head teacher, or the rector, or the provost? A lot of times they are not evaluating, and that's where sometimes you can go very wide but the board chairman is supposed to evaluate every year and send a report uh, to the headquarters. Of course, it's always good to copy the local private so that they know what is happening. Number three, the school management through its head collects and remits to the education department the education levy as mandated by EQUA bylaws and instituted by the EQUA executive so the equal law bylaws, if you look at the section dealing with mandatory contributions to equal, find that one of those mandatory contributions, the education levy that the school is to tax students, not from the income of the school, but every student will pay education levy every term or every semester. That money is to be collected and remitted to the education department. Now, a lot of times, schools collect the money and chop it. Don't repeat. And I tell them, if you are doing that, what are you doing? You are stealing. True. You are stealing because it's not your money. If I send my brother here, go to the GSS office and collect 20,000 for me. And he collects it and says, I need a suit. <laughs> and goes down to Amadu Bellewe and buys a suit. What is he doing? He's stealing. I didn't tell you to buy my, my money. Sir? <laughs> now, one of the things you have observed is that schools that are very big in remitting their money also tend to do better in many respects. For example, the school where the teacher won. Tinambo, president, a certificate was signed by the Minister of Education, Ushu and gave her the crown. One of the best schools in being faithful in this land. The faithfulness has a reward. Unfaithfulness has its own consequences. You think you are smarter than others, but it is affecting you. It seeps through because the blessing of God is not there. Violations of this constitute a disciplinary issue which shall be attended to in accordance with the provisions of the equal bylaws and equal conditions of service. In this regard, we solicit your support and cooperation as local overseers. Recently, in the DCC, I had to write personally and report a local proprietor who was so intransigent that the head teacher who was trying to follow the book And it is not handled well at the DCC, you can report to the E, And the hand will come even much heavier. So, because these things are enshrined in the equal bylaws and their provisions accordingly in the equal conditions of service. So, it's good to be aware so that if a, a, a local church that has school in your area is not following these things, then we will report to the DCC because actually, right, the new constitution provides that Secretary of the GCC to have oversight over equal establishment within the GCC. So there are various provisions that make it possible for us to work through equal structure in compliance. So it's better to do it more willingly than the heavy hand of uh, authority to descend when they start saying that uh, you are disobedient because to their authority. So we need your cooperation as local residents. Number four, all the relevant stakeholders are to attend the relevant zonal and national meetings and conferences as may be scheduled from time to time by the Education Department. There are times we call for meetings, but most often is for the educators themselves, principals, and uh, other key members. Sometimes the board chairman and the local proprietors, usually the pastors, are also invited. Those who come get to understand things better. Those who don't, they just want to do things anyhow. Everyone runs by books. Am I right? Yes. We have books for everything. And so it's good that stakeholders attend these things. Number five, the local proprietor must not interfere unduly in the operations of the school. We strongly encourage team spirit, harmony, and collaboration rather than competition, antagonism, and rebellion. Again, I can talk about examples of uh, situations where a local proprietor who was interfering unduly when reported to the DCC was removed from being, having been a senior pastor for many years, was removed from that church and sent to be an associate pastor because he has not learned to be an equal pastor yet. <laughs> so it's good to work together rather than uh, in antagonism. Conclusion. Education holds the key to our future as a people, as a church, and a nation, and should be attended to with all seriousness. To succeed, teamwork is needed, hence the necessity of cooperation and collaboration. To ensure the smooth running of uh, schools in your domain, you need to understand the Equus guidelines for running our schools, hence the need to own copies of the Equal Gender Education Handbook uh, for primary and secondary schools, for the harmonized submission of service for theological schools, as the case may be, read and understand and use them in operating equal schools in your domain. Thank you and God bless you. We are going to award this morning. Let me say the entrance of thy award was us good light. I pray the name of Jesus that your word will have for us our life this morning in the name of Jesus Christ. Your word will grant us liberty in the name of Jesus Christ. Your word, O Lord, will make us grow more, more as you in the name of Jesus Christ. Thank you, everlasting Father. Every spirit that we want to sell and buy, we ban them in the midst this morning in the name of Jesus Christ. Take the evident control, everlasting Father. In Jesus' wonderful name, and we pray. Amen. Praise the Lord. We are still on our topic. I lórí. Praise the Lord. Christ in you, the hope of glory. Christine, Kristi nínú rẹ̀ ìrètí òkun. Christ in you, the hope of glory. Christine, Kristi nínú rẹ̀ ìrètí òkun. And the only person you want to read this morning is. Uh, Colossians chapter one verse twenty-seven. Ibi kan ṣoṣo tí a sì kà ní àárọ̀ yìí ni Kólósè orí kìíní ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Which says. Tó sọ wípé. To them the God has chosen to make known among the Gentiles the glorious riches of this mystery which is Christ in you glow of glory. àwọn ẹni tí ọlọ́run fẹ́ láti fi ọ̀rọ̀ ohun ìjìnlẹ̀ yìí láàrin àwọn kèfèrí náà fún tí ń ṣe kristi nínú yí ìrètí òkú. The hope in Christ can only be delivered to us through the message of the gospel. Ìrètí nínú Kristi ó lè wá sí ọ̀dọ̀ wa nípa ọ̀rọ̀ Ọlọ́run tí a kọ. For sometimes we have been looking at Christ the living hope. ní ọ̀pọ̀ ọ̀gbà a máa wo Kristi gẹ́gẹ́ bí ìrètí ògo. Christ the living hope. a máa wo Kristi gẹ́gẹ́ bí ìrètí ààyè tó wà láàyè. so if Christ is the living hope how will you get we be able to tap that hope tí kristi bá jẹ́ ìrètí tí ó wà láàyè báwo ni a ṣe fẹ́ nígbè nínú ìrètí náà. there is no other shortcut than through the message of the gospel. kò sí ọ̀nà mìíràn tí a lè gbà láti nígbè nínú rẹ̀ bí bá ṣe nípa ìrírí ọ̀rọ̀ ọlọ́run. they either preach to you preach it to you or you study from the scripture or you preach to someone else. bóyá a wàásù rẹ̀ sí ìwọ ni tàbí kó kà á kó sì ṣàṣàyò nínú rẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run tàbí ìwọ pàápàá us enough. At times it may even be in form of counseling to resuscitate the hope of our uh, hope the hopeless one. ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀tẹ̀ máa ń bọ́ sí pé ká gba wa níyànjú láti lè wú ìrètí wa sókè bureaucracy. The Lord will help us in the name of Jesus Christ. Amen. The truth of the gospel can only be extracted from the scripture. Òótọ́ ọ̀rọ̀ Ọlọ́run inú ẹ̀yà lè wí nínú ìwé ọ̀rọ̀ Ọlọ́run nìkan. Different people read different books. Ọ̀pọ̀lọpọ̀ onírúurú ènìyàn ló ka àwọn onírúurú ìwé ní òde òní. People are reading different books. Ọ̀pọ̀lọpọ̀ rí ka onírúurú ìwé ní òde òní. All these books are hard to your knowledge in life àwọn ìwé wọn lè fi òye fún ọ nínú ìmọ̀ nínú ayé. they can never give you liberty. ṣùgbọ́n wọn ò lè fún ọ ní òmìnira. they can't give you freedom. wọn ò lè fún ọ ní òmìnira. and the street the mystery we are talking about here you cannot you cannot get it from all those books. àyà àwọn ìjìnlẹ̀ tí a ti sọ níhìn-ín a ò lè rí nínú ìwé mìíràn. and the mystery we are talking about is that the gospel extended to the Gentile. àwọn oúnjẹ tí a ti sọ ni pé ìrere ó wá sí ọ̀dọ̀ àwọn aláìgbàgbọ́. if not for Jesus Christ. tí ìbá ṣe nípa ti Jésù Kristi. if not for Jesus Christ. tí ìbá ṣe nípa ti Jésù we still remain in darkness up to now. àbá sì wà nínú òkú títí di àkókò. we still be committing the sins our forefathers have been committing. àbá sì máa dẹ́ṣẹ̀ tí àwọn bàbá bàbá ńlá wa ti dá sẹ́yìn. you know in those days. water and make it for charm. ṣé mọ̀ pé bí ìbá ṣe dé pàtí kristi odindi ọmọ ènìyàn àlàyé á sì gbé túbọ̀ lọ́wọ́ á sì gún òun á fi ṣe ọṣẹ. they don't see anything bad in it. wọn ò rí oko tó wá tó. they only need me. odindi. thank God for Jesus Christ. adúgbò lọ́wọ́ ọlọ́run. ọ̀nà ní àgbáyé náà tó bẹ́ẹ̀ tó yẹ pé tó wá fẹ́ ṣe àwọn ìṣẹ̀gbáyé wọ̀nyí wọ́n wá odidi ènìyàn tó wà láàyè. because the gospel has not been uh, uh, are hard drink color to their life. nítorí pé ìrere ò tí ní ìtumọ̀ sí ìgbésí ayé wọn. God the guy say many can say they they not heard about it but that's not add color to their life. torí pé ó lọ pé ìsọ̀kà ọ̀tùkọ́ àwọn olè sọ pé wọ́n ti wọ́n ju wọ́n ìrere yẹn ò tí ní ìtumọ̀ nínú ayé wọn. Jesus Christ was aware of this mystery that was why he told the apostle in the book of Acts of Apostles chapter one verse eight. Ah, jésù kristu pàápàá bọ̀ nípa ohun ìjìnlẹ̀ yìí ìdí nìyẹn tó fi sọ fún paul apostol ní ìwé iṣẹ́ àwọn iṣẹ́ àwọn apostol oríkẹjọ. the apostles of jesus christ not apostle paul. ok àwọn ọmọ ẹ̀yìn jésù kristu. he said but ye shall receive power. pé àwọn gba agbára. when the holy spirit shall come upon you. nígbà tí ẹ̀mí wọn bá bàjẹ́. and you will be my witnesses. ẹ ó sì jẹ́. ẹ fẹ́ from jerusalem. ẹlẹ́rìí mi láti jẹ́ jerusalem. and samaria and to the end part of the world. lọ sí àti samaria àti sí gbogbo ayé. that is to say that the gospel of of of, Christ we have no restriction we have no limitation. ìdí ni èdè ilé ìtumọ̀ pé ìrere Jésù Kristi kò ní òtúmọ̀ kò ní ibi tí ó àtìdúrà kò gbọ́dọ̀ dé. if it will be confined among the Jews alone Jesus will not talk in this form. àdébá jẹ́ pé láàrin àwọn Júù nìkan ni ìrere wà fún Jésù Kristi ò ní sọ nípa eléyìí. you be surprised that even in the Old Testament there was a prophecy concerning this matter. ó ní ajá ilẹ̀ pé nínú ìmọ̀lẹ̀ gbada àwọn ìlérí àwọn ọ̀rọ̀ wọ̀nyí kò jẹyọ náà. let somebody open the book of eh, Isaiah chapter sixty six. ẹ jẹ́ kí kan kó ṣí ìwé rẹ̀ sí ìwé ìrè àìsáyà. Isaiah sixty six. orí kẹta ní ọgọ́rin àádọ́rin. We want to look at verse nineteen there ẹsẹ̀ kọkàndínlé ogún. Uh-huh. and I will send some of those who survive to the nations. Uh-huh. Tarshish the Libyans and Libyans to and Greece and to distant islands that have not heard of my faith or seen my glory or proclaim my glory among the nations. Hmm. Verse verse twenty. And they will bring all all your people from all the nations to my holy mountain in Jerusalem as an offering to the Lord on all cities chariots and wagons, and of people and camels, says the Lord. They will bring them as the Israelites bring their main offering to the temples of the Lord in Jerusalem. Hallelujah. Amen. So the message is not restricted for the Jews alone. Ìrere náà kò wà fún àwọn ará àwọn Jew nìkan. He is expected to spread to all nations of the world. Ìrere náà wà fún gbogbo ènìyàn ní àgbáyé. He said they will proclaim my glory among the nations. Ó sọ pé wọ́n sọ nípa ti ògo mi àwọn. was the reason why it has extended to you and I today. ògo ògo ọlọ́run ògo jésù kristi àwọn aṣọ nípa rẹ̀ ní ìgbà ní ìgbà yẹn ìdí tí àwa ìwà àti ìdílé. if only those people who receive the light confine it to themselves alone me and I you and you and I may not see the light today. wọ́n jẹ́ pé àwọn tó jẹ́ pé orí ìmọ́lẹ̀ náà ní ìgbà náà jẹ́ pé wọ́n kọ̀ pamọ́ fún ní àárẹ̀ ara wọn nìkan ìwà àti ìrìn àti ìdílé. you scripture says they will proclaim my glory. ṣùgbọ́n ọ̀rọ̀ yìí sọ pé wọ́n sọ nípa ògo among nations. láàrin àwọn orílẹ̀-èdè. verse twenty six twenty six and they will bring all your people from all nations to my holy mountain in jerusalem as the offering to the lord. ẹsẹ̀ ogun sì sọ fún wa pé wọn ó sì mú gbogbo àwọn arákùnrin yìí láti orílẹ̀-èdè gbogbo wá ẹ̀bọ̀ kan sí olúwa lórí ẹ̀sìn àti nínú kẹ̀kẹ́ àti nínú pápá àti lórí ìbáka àti lórí làkúnmí sí Jerusalemu òkè ńlá mímọ́ọ̀nù. The Lord will help us in the name of Jesus. The Lord will help us in the name of Jesus. Even though all these truths has been embedded into scripture ó tẹ̀lé pé àwọn òótọ́ wọ̀nyí ó ti wà nínú ọ̀rọ̀ Ọlọ́run. Unfortunately, some people are still manipulating innocent individual in the church of God today. àwọn òṣèré láàrú pé ọ̀pọ̀ àwọn èèyàn á sì tọ̀ wọ́n jẹ táwọn ṣì wọ́n lọ́nà nínú ìjọ ọlọ́run. and that was the main reason why apostle paul wrote letter to the people of Colossae. ìdílé yẹn ti fọ́ọ̀lù àpọ́tù kọ ìwé sí because of the heresy going on among them. nítorí àwọn ìwé ẹ̀tàn tí ó lọ láàrin wọn. we have read this before but we have to read it again. a ti kà á lẹ́kọ̀ọ́ a tún tún kà lẹ́kọ̀ọ́ sí. Colossians chapter two. ìwé Kólósè orí kejì. we look at verse. Uh, verse eight there. ẹ jẹ́ kí a wo ẹsẹ̀ kẹjọ. ṣé ẹ máa tẹ̀ sára kẹ́nikẹ́ni má ṣe fi ìmọ̀ àti ẹ̀sán asọ́dì nílé ìgbòho gẹ́gẹ́ bí ìtẹ̀yìnwó gẹ́gẹ́ bí ìpìlẹ̀ ẹ̀kọ́ ayé ní ìṣe ìpínlẹ̀. Hallelujah. He said, See to it that no one take you captive True, hollow and deceptive philosophy which depend on human tradition and the elemental spiritual forces of this world rather than on Christ. A lot of people have been deceived and been deceived today. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni a ti tọ̀ yẹ tí wọ́n sì ti tọ̀ yẹ síbẹ̀ sí i. because people use human human wisdom to manipulate them. torí pé àwọn ènìyàn máa ń lo ọgbọ́n ti ènìyàn láti fi tán àwọn olóhùn yẹn. they use their own philosophy or their psychology to read their through their mind and bring out uh, half truth wọ́n máa ń lo ọgbọ́n onímọ̀ àbí òye láti wo ènìyàn láti fi wo tí ó lọ lọ́kàn láti fi tàn wọ́n jẹ láti wo òótọ́ tí kì ṣe òótọ́. Now the scripture is now telling us in verse ten that now and in Christ you have been brought to fullness. ẹsẹ̀ kẹwàá sì wá sọ fún wa pé ó sì ti ṣe ó sì ó sì ti ṣe ṣe yín ní kíkún nínú nínú rẹ̀ ẹni tí ń ṣe orí fún gbogbo ìjọba àti agbára. he has brought you to the fullness of himself. ó ti ó ti ṣe ní kíkún. but you cannot this fullness cannot be well embedded in you unless you study the scripture and you are you you, you become acquainted with it. àní kíkún yìí kò lè kò lè wà nínú ayé rẹ̀ tí ìbájú pé tó bá ka ọ̀rọ̀ ọlọ́run tó ṣe àkàrò nínú rẹ̀ dára a true child of God. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tòótọ́. All of us of whom suppose to be part of you and you are part of the word of God. Ọ̀rọ̀ Ọlọ́run gbọ́dọ̀ jẹ́ àlẹ́ ó jẹ́ ọ̀kan lára rẹ̀ àti kí ìwọ náà wà nínú rẹ̀. Na when when you speak or you say anything you speak out the word of God. Ó jẹ́ pé tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ pé tó bá sọ ọ̀rọ̀ a máa sọ nípa ọ̀rọ̀. Na when you order anyone you order out the mind of God. Ó jẹ́ pé tó bá sọ gbólóhùn kan wà ó sọ nípa ọdún wà nínú Ọlọ́run. àti ọ̀rọ̀ ọlọ́run láìpẹ́ pé ó mọ ọlọ́run. and I want to assure you that whatever anybody does as far as this planet of the earth is concerned is concerned he is being driven by certain spirit. olùfẹ́ sọ fún wa dájúdájú pé ohun tí èèyàn bá ṣe ó ti kò tó ní ilé ayé ó ní ẹ̀mí kan tó ń darúgbó ẹ̀. whether one to agree is rather or spiritual there is a spirit backing it up. bóyá ohun tó ń ṣe bóyá nípa ti ara ni àbí nípa ti ẹ̀mí ẹ̀mí kan wà tó pé tó tó tó tì ọ́ tó sì pè lẹ́yìn and this is the reason why I am abolishing all this year that allow the spirit of God to drive you in whatever you are doing. òdì ni ẹ̀ tó fi ń gbà wá níyànjú pé nínú ọdún yìí ó ẹ̀jẹ̀ ká gba ẹ̀mí mọ́ ọlọ́run láti. when you allow the holy spirit to drive you you will not go astray you will not do anything that will bring hostility between you and your God. tí ó bá gba ẹ̀mí ọlọ́run láti gbà láti gbà láti ṣokòkò òní ṣe ọ̀nà ó ṣe àṣìṣe rárá gbogbo tí ó bá ṣe pẹ̀lú ọlọ́run yóò bá. it is easier said than done than the again and again that Christ remain the hope of glory is Christ actually in you. ó rọrùn láti sọ fún wa láti máa sọ nígbà gbogbo pé Kristi tó ń bẹ nínú mi olú ìrètí òkò ṣé Kristi náà ń gbénú rẹ nítòótọ́. is Christ actually dwelling in you. ṣé Kristi ń gbé nínú rẹ nítòótọ́. àgbàdo. Jews lọ́kọ̀. ẹ jẹ́ kí àwọn ọ̀dájú pé o pé ó yára tẹ̀ pé nínú Kristi àbí Kristi pé nu wa ni o túbọ̀ pé ìpèníjà ò ní wáyé. and then this is part of our Christian race. ìpèníjà àti àwọn ìṣòro kọ̀ọ̀kan jẹ́ ara ohun tí a máa ń gbẹ́rẹ́ lórí ìgbàgbọ́ when Jesus Christ was here on earth. nígbà tí Jésù Kristi wà láyé. he was tempted. Oh, Adam. He was tempted. Adam. He was beaten. Àná. sùn gẹ́gẹ́ bí ènìyàn think of what human for human being is going through today that just like God go through. wọ́n ṣáàtì wo gbogbo nǹkan tó lẹ́gbẹ́ àwọn ènìyàn náà kọjá lẹ́nu tí Jésù Kristu náà wà. but if Christ Jesus is dwelling in you indeed. bọ̀bọ̀ tí Jésù Kristu máa ń gbẹ́dùn rẹ̀ lóòótọ́. you will realize that indeed there is hope of glory in your life. ìdí ìwọ náà wà wá mọ̀ pé lóòótọ́ o ìrètí òkun pẹ̀lú ayé rẹ. why is Jesus Christ the living hope? kí ni ìdí Kristu fi jẹ́ ìrètí ààyè. You know as far as this world is concerned there is no security everywhere. Ṣé mọ̀ pé bí bí ilé ayé ìṣerí kò sí àbùkọ tó péye níbẹ̀. One of my classmates when I was doing the master in the USC you know he called me yesterday night. Àkọ́ ní ara àwọn adájúmọ̀. àwọn jẹ́ àgbàlagbà ní àpòlù wọn nípa ọ̀sán very close. ó jẹ́ ẹni tí wọ́n súnmọ́ra wọn. ìṣe ajayi ọba you people are enjoying in Lagos state you never come your brother to even call us So no what we are going through over there. àwọn lọ pé ah, àlùfáà ajayi ọba àyẹ̀gbádùn lẹ́kọ̀ọ́ ẹ̀ jẹ́ ẹ̀rù láti pè wá náà ní àwọn táwa ní ọkọ̀ òkè ọ̀yà náà. he didn't use his phone the phone number I am used to but we are are hearing his voice I know this person speaking. Wọn ò lo nọ́mbà tí àwọn dájú wa kàn ṣùgbọ́n torí pé wọ́n ti mọ̀ wọ́n wọ́n sì mọ̀ wọ́n wọ́n ti gbóògùn wọ́n ti mọ̀ báwọn ni. This is relationship. Eléyìí jẹ́ ìbáṣepọ̀. If no relationship, they are calling me, I will not know his name, I will ask him who is that. Bí kì bá ṣe èrè ìbáṣepọ̀ tí a lọ ní ni ẹni tó kún ọ̀ṣẹ̀ pè mí sí òògùn nọ́mbà yẹn pàṣẹ pé sáà mi yẹn. But that me. God is a calling. If anybody call you, please, whether you suspected that person to be somebody's voice, ask question. You don't know the number. Ask question. So I will not fall into that of four one nine. Ẹjọ́ tí èèyàn bá pè ń jẹ́ òun á tẹ̀ tí wọ́n ẹ̀ tẹ́ bá tẹ̀ òun bẹ́ẹ̀ báyìí ẹ kọ́kọ́ béèrè pé ta ni pamọ́ ìṣèkú So àwọn gbàgbé ẹ̀. I told him I said what you are going through over there we may not be going through it directly here but we are feeling the effect of it here. àwọn sọ fún ọ náà pé ohun tí ẹ ń là kọjá náà lóòótọ́ àwa lè mọ rírú àwọn ìpèníjà bẹ́ẹ̀ níbí ṣùgbọ́n àwa náà ní àrùn ní rẹ̀. because today price of goods and services is is on the increase side. nítorí pé ní èdè a rí pé gbogbo nǹkan títẹ náà rà náà jẹ gbogbo owó rẹ̀ sọ sókè. food is increasing every day lójoojúmọ́ ni owó oúnjẹ owó gbogbo ọ̀tí àwọn. because they don't they are unable to farm over there we are affected too torí pé wọn ò ráyè láti dáko náà ó ó ó ó ó ó ó kan àwa náà níbi. but whatever way am I going because there is Christ in you the hope of glory does not mean that we will not face challenges in this in this life. àdùn tí a sọ ni pé ó tẹ̀lé pé àìsàn. kristi tó wà láyé wa ní ìrìn tí òkò ní òtúbọ̀ pé a ò la ìpọ́njú àti ìdààmú kọ̀ọ̀kan jáde ayé yìí. why is Christ Jesus the living hope? kí ni ìdí tí Jésù Kristu jẹ́ ìrètí ààyè? one Òun àkọ́kọ́. He is the true shepherd. Òun ni olùṣọ́ àgùntàn tó He is the true shepherd. Òun ni olùṣọ́ àgùntàn tó You know I started by telling us that there is insecurity everywhere. Ṣé o pé mo sọ fún wa pé kò sí ààbò níbi kankan? In fact it's difficult these days for somebody to just come to call you please see me up to those lowest place. àwọn tẹ̀wá jẹ́ tó ṣòro lónìí kí ènìyàn kọ́ dédé pé wọ́n pé pé wá pé ẹ̀jẹ̀ ká pàdé ní wá mi níbi báyìí báyìí àárò lẹ́ẹ̀mejì. you have to ask question again and again you think again and again. àgbọ̀dọ̀ ló ká sì béèrè ìbéèrè dáradára ká tó pé. because child can sell parent today parent can also sell their children. nítorí pé ọmọ ọmọ lè ka òbí lè ní òbí lè ka ọmọ. But Jesus Christ is a good shepherd. Ṣùgbọ́n Jésù Kristi ni olùṣọ́àgùtàn tí ó dára. Book of John chapter ten. Ẹ jẹ́ ká àwọn òwe Yohanu orí kẹwàá. Verse ten says. Ẹsẹ̀ kẹwàá sọ wípé. The thief comes only to steal and and kill and destroy. I have come that they may have life and have it a ẹsẹ̀ kẹwàá sọ pé ó lè kí n wá bí kò ṣe láti jalè àti láti pa àti láti parun èmi wá kí wọ́n lè ní iyì àti kí wọ́n lè ní ní lọ́pọ̀lọpọ̀. But verse eleven says I am the good shepherd. Èmi ni. The good shepherd lay down his life for the sheep. Ẹsẹ̀ mọ́kànlá tẹ̀wá sọ pé èmi ni olùṣọ́ àgùntàn rere olùṣọ́ àgùntàn rere fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí àwọn àgùntàn rẹ̀. Jesus Christ is the uh, is the living hope because uh, he laid down his life for the sheep. Jésù Kristi wo ni ìrètí ìrètí tí ó wà láàyè tó pé ó fi ayé rẹ̀ lélẹ̀ nítorí àwọn àgùntàn rẹ̀. From that verse ten, the Bible make it clear that thief only come to come to, steal, to kill, and to destroy. Ẹsẹ̀ kẹwàá ẹ̀ wa pé olè wá láti wá pa àti láti wá parun ni. Jesus Christ wants you to confine yourself under his shelter so that things will not get to come and steal your life and kill you rather destroy your life. Jésù Kristi fẹ́ kó o fi ayé rẹ̀ sí abẹ́ òun tó bẹ́ẹ̀ tó jẹ́ pé olè òní wá láti wá pa ayé rẹ̀ láti wá pa gbogbo e, ìgbésí ayé rẹ̀ jẹ́. If you allow Jesus Christ to shepherd your life. Tó bá pa Jésù Kristi láàyè láti lè jẹ́ olùṣọ́ àgùntàn rẹ̀. That ìpè ayé rẹ. that noble potential that Christ has deposited in you. àwọn ṣe ohun tí ó dára tó jẹ́ pé òun ṣe àwọn tó ń bẹ̀rẹ̀. Christ has in you. ògo ọjọ́ iwájú ọ̀la rẹ ló fi fi sí ayé rẹ. you are not just trying life. wọ́n gba Jésù Kristu láàyè láti fẹ́. he for you. yóò kú dúró. sin will not to come and be It's really unfortunate that things are turned upside down today in the world. ó jẹun ìyàlẹ́nu jẹ́ pé owó kan ti tí padà ní àgbáyé lẹ́nu. I was visiting to a radio station yesterday that was Wazobia. Àgbọ̀ dájú àgbọ̀ rédíò ní àná. What they talk about throughout is nothing but rapist. Àwọn tí wọ́n sọ nípa rẹ̀ ní gbogbo ìgbà òun ni pé àwọn tí ó fi bá bá ọmọ lùmọ̀. Either woman raping woman, a woman raping mom, uh, eh,

and destroy. nítorí bíbélì sọ wípé olè olè wá láti wá jalè àti láti wá pa àti láti wá parun. the lord we help us in jesus name. amen. will you surrender your life to him to shepherd you this year. ṣé o fi ayé rẹ sílẹ̀ fún láti lè wá will you allow him to direct your affairs this year. ṣé o gbà láyè láti lè jẹ́ ẹni tí ó wà tọ́ sọ́nà tí ó wà tọ́. nígbà náà ni wà lè wà ní ìbáṣepọ̀ tó dára tó ní ohun tó dára nípa Jésù. It is then you can experience the living hope that is in our Jesus Christ. Nígbà náà ni wà lè wà ní ìrírí e, e, Jésù Kristu tó wà láàyè nínú ayé rẹ̀. I never seen any leaders who ever say I a good shepherd. Mi ò tí rí àwọn aṣáájú tó sọ pé èmi ni olùjọ́ àgùntàn rere. No matter how good they are. Ó ti wù kó dára. The nípa ti ara ènìyàn yóò wà. and that imperfection will surface in their life. àìpé ènìyàn yóò fara hàn. eventually people will fault their activities. ní àwọn èèyàn wa jùlọ sí ọ. because they can people will fault their activities. wọ́n á rí àléébù wọn. àwọn èèyàn wa rí àléébù rẹ̀. because no the good shepherd laid down his life for the sheep. olùṣọ́ olùgbà olùṣọ́gbọ̀n rere rere fi ẹ̀mí rẹ̀ nílẹ̀. if you want to talk more about the quality of good shepherd go and read John chapter ten very well. àtẹ̀wá fẹ́ mọ̀ nípa olùṣọ́gbọ̀n rere dáadáa ẹ jẹ́ ká lọ ká ìwé kù á lò ní kẹwàá. na long we help us Jesus name. amen. number two he said he is the way to eternity. ohun kejì ni pé ó tún sọ fún wa pé èmi ní ọ̀nà sí ìyè is for a short time. tó bá jẹ́ tó bá nírètí nínú ayé yìí fún ìgbà díẹ̀ ni. if you are hopeless finding your job it is for a while. ó yàrá nírètí nítorí iṣẹ́ rẹ fún ìgbà díẹ̀ ni. i'm not saying that God cannot visit that area that you are hopeless. mi ò sọ pé ọlọ́run ò lè bẹ̀ ọ́ wò ní ibi tí ó jẹ́ pé o ti ní ìrètí yẹn. but let us assume nothing is done. jẹ́gẹ́ bí àwọn àgbà pé kò sí okòó tó ṣẹlẹ̀ nípa rẹ̀. it is for a while fún ìgbà díẹ̀ ni. because every hope pertaining to this planet of the earth is limited is temporal. nítorí pé ìrètí tó jẹ́ pé ó bá nípa ti ayé mi fún ìgbà díẹ̀ ni but that of eternity. ìwọ ní ti ayérayé. is from everlasting to everlasting. ó jẹ́ ohun tí ó jẹ́ ayérayé tí ayérayé. and the bible say Jesus is the way to eternity. ìbéèrè tí wàá sọ fún wa pé Jésù Kristi ní ọ̀nà sí ìyè. and that was why he say in book of in, uh, in John chapter fourteen verse six. ní ìdí ìrẹ́ tó wá fi sọ ní ìwé Jòhánù oníkẹrìnlá ẹsẹ̀. that I am the way the truth and the life. Uh, no one come to the Father except through me ó lè mi ọ̀nà àti òtítọ́ àti iyè kò sí ẹnikẹ́ni tí ó lè wá sọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi. you can't come to go to God and except you come through Jesus Christ. o lè wá sọ́dọ̀ ọlọ́run bí ìbá ṣe nípasẹ̀ Jésù Kristi. hallelujah. amen. the way the truth and the life. ọ̀nà àti òtítọ́ àti iyè. what are we doing to tap into that truth? kí ni à ń ṣe láti lè rí láti lè nípa nínú òótọ́ yìí. At this level, if you genuinely you have given your life to Christ, you are well have rising above uh, it doesn't matter sin that we just committed now. Ah, tó bá jẹ́ lóòótọ́ ni a ti fi ayé wa fún Jésù Kristi bí a ti ń dàgbà nínú rẹ̀ ó yẹ ká ti dàgbà kọjá pé kò kò kò pátá kò pátá kò burú ní àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tí a dá. Ǹjẹ́ Sájọ́ ṣe é sún whosoever is born of God does not commit sin ìwé ti King ìwé bíbélì mo sọ pé ẹnikẹ́ni tó ọba bí nínú Kristi kò ní dẹ́ṣẹ̀. NIV say does not continue in sin. ìwé ti bíbélì ti àwọn NIV tí a túbọ̀ ó sọ pé wọn kì í tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀. but King James sọ yẹn dàsẹ́ cannot cannot commit sin he knows what he is talking about. ṣùgbọ́n ìwé mímọ́ ti King James ló sọ pé wọn ò ní dẹ́ṣẹ̀ ó mọ tó ń sọ. because he is expecting love that we ought to have rising love above those all those things nítorí pé ó ní ìrètí ó retí pé kí a ti dàgbà kọjá orí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyẹn tí a kọ. things that are easily entangled. àwọn ẹ̀ṣẹ̀ tó rọrùn láti dá. The Lord will help us in the name of Jesus Christ. I said, God will help us in the name of Jesus Christ. Amen we need to draw close to him this year. a nílò láti súnmọ́ ọlọ́run nínú ọdún yìí. if we want to enjoy fullness of Christ is the living hope in our life. ta fẹ́ gbádùn ọ ní ẹ̀kúnrẹ́rẹ́ àwọn eh, Kristi gẹ́gẹ́ bí ìrètí ààyè. Jesus Christ also assured believers of the eternal life. Jésù Kristi ó tún fi dá àwọn onígbàgbọ́ lójú pé ìyá ayérayé ó wà. No parent can assure any of his children of anything kò sí àwọn òbí tó lè fi dá ọmọ rẹ̀ lójú ogun. they may promise but the promise lies in the hand of God for the fulfilment. lóòótọ́ òbí lè jẹ ìpinnu pé ọmọ màá ṣe lè fọ ṣùgbọ́n ọlọ́run ló lè gbà láyè. subject of the approval of the almighty God. ohun ọlọ́run ló lè gbà láyè. but God almighty knows the end of every matter from the beginning. torí pé ọlọ́run alààyè ọlọ́run tó tóbi lọ́wọ́. he assures the believer of the eternal life. ó dá wa lójú pé onígbàgbọ́ pé wọ́n ní ìyá yìí. John chapter fourteen. ẹ̀ka bá wo ìwé Yohane orí kẹrìnlá yẹn. He knows that there are so many challenges we are combating with here on earth. ó mọ̀ pé ó ní ọ̀pọ̀lọpọ̀ tí a ń bá kọjá ní ayé. He was aware that we will soon ascended to heaven ó mọ̀ pé òun òun ó tètè padà sí ọ̀run. that was why he he he charged the apostle the disciples from this passage. ìdí nìyẹn tó fi wá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ̀rọ̀ tó fi sọ̀rọ̀ nílọ̀dún nínú ọ̀rọ̀ lọ́dún. in the course of their interrogation their their one way or the other you know they they have been coming so sorrowful. ó mọ̀ pé nípa ìbásọ̀rọ̀ wọn ìbárìn wọn ó mọ̀ pé wọ́n ti rẹ̀wẹ̀sì wọ́n sì ti banújẹ́ nítorí ohun tó ń ṣẹlẹ̀. and that's why Jesus said do not let your heart be troubled ní chapter fourteen do not let your heart be troubled. ní orí ẹ̀rìn ẹ̀rìn láyọ̀ sọ pé ẹ ṣe jẹ́ kí ọkàn yín dàrú. say you believe in God. Believe also in me. My father's house has many rooms. If I were not so. I would have told you that I am going. Èmi èmi ìbá mi sọ yìí nítorí And if I go and prepare a place for you. I will come back. Èmi ó tún padà. And take you to be with me. Èmi ó sì mú yín lọ sọ́dọ̀ èmi fúnra mi. that you also may be where I am. pé níbi tí èmi gbé wà kí ẹ̀yin lè wà níbẹ̀ pẹ̀lú. hallelujah. amen. hallelujah. amen. It's only Jesus Christ that has this last uh, lasting promise. Ah, Jésù Kristi nìkan ni ó ní ìlérí ayérayé yìí. He has gone indeed. Ó ti lọ lóòótọ́. But are you expecting his coming? ṣé ìwọ ń retí pípadà bọ̀ rẹ̀? Are you expecting his coming? ṣé ìwọ ń retí pípadà bọ̀ rẹ̀? Or you are waiting till when all is will be well for you before you now be waiting and waiting for his coming. Àbí òun dúró dègbà tí gbogbo rẹ̀ yóò dá a fọ́ kí Jésù kó tó bá wá rí. He can come anytime. Jésù Kristi lè padà wá ní ìgbà kúgbà. He can come anytime. Ó padà wá ní ìgbà kúgbà. He can come anytime. Ó padà wá ní ìgbà kúgbà. I want to assure you whatever you are lacking here on earth. Mo fẹ́ fi dá àwọn ilé òkú tó bá kúrò láti. settled. Gbogbo nǹkan tí ò ní ó wà níbẹ̀. Everything is settled. Gbogbo nǹkan ti di ṣíṣe. The Lord will help us in the name of Jesus Christ. Amen. I say God will help us in the name of Jesus Christ. Amen. Number four. Ohun eh, kẹrin. He is a covenant keeping God. Ó jẹ́ Ọlọ́run tó pàdé mọ́. He is a covenant keeping God. Ọlọ́run tó pàdé mọ́. We can see this one too in eh, uh, uh, John chapter sixteen tá lọ sí ìwé Jòhánù orí kẹrìndínlógún. you see what is in verse thirty three there. ẹ jẹ́ ká wo tó wà ní ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n. I have told you this thing. so that in me uh, you may have peace. Uh this world uh, we have trouble. Hmm. but take heart hmm. and overcome the world. Nǹkan wọ̀nyí ni mo ti sọ fún yín tẹ́lẹ̀ kí ẹ̀yin kí ó lè ní àlàáfíà nínú mi nínú ayé ẹ̀yin ó ní ìkànnì ṣùgbọ́n ẹ̀túndúká kò ti ṣẹ́gun ayé. Jesus falls out here as an evidence that I have been speaking to you over this matter. Jésù Kristu ó wá ó sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ìdájọ́ pé mo ti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yìí. He he was making rapport with his disciples based on the conversation that had been existing between them between them. Ó ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti lọ sọ́wọ́ látẹ̀yìnwá. He said I have told you these things nǹkan wọ̀nyí ni mo ti sọ fún yín tẹ́lẹ̀. let me hear from another fashion maybe it is for another way. Uh, King James these things I have spoken unto you hmm. that in me you might have peace in the world you shall have tribulation but be of good cheer I have overcome the world. these things that means it was not only one subject he has told them so many things before. eléyìí túmọ̀ sí pé kì í ṣe ọkọ̀ nípa ọ̀sán ṣùgbọ́n ó ti ọ̀pọ̀lọpọ̀ rọ̀. So I've told you all this thing. It's just like a father relating with his children. Àwọn ah, dàbí pé kí bàbá àti ọmọ ọkọ máa bára wọn sọ̀rọ̀. All this thing I have told you ahead of time. Kí bàbá máa ṣàlàyé fún ọ pé gbogbo kìíní wọ̀nyí mo ti bá ọ sọ tẹ́lẹ̀. Just have peace of mind. Ṣáà ní ìfọ̀kànbalẹ̀ Don't stress yourself. Wọ́n tẹ̀lé àwọn ẹ̀dá. All this thing surely come to pass. Bẹ́ẹ̀ ni gbogbo kìíní wọ̀nyí yóò wá sí ìmúṣẹ that is is now saying that uh, uh, so that in me you may have peace. pé nínú mi ò ní ah, ìfọ̀kànbalẹ̀. you may have peace. o lè ní ìfọ̀kànbalẹ̀. peace may come peace may not come. pé ìfọ̀kànbalẹ̀ ó lè wá o ó sì lè má wá. I sound like my friend that called me yesterday. gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi tó pè mí lánàá. some of them when they go to church ọ̀pọ̀lọpọ̀ ọ̀tọ́ bá lọ sí. they don't know maybe they will come back or they will not come back. wọn ò tẹ̀ nímọ̀ bóyá wọn á padà wálé. because they don't know what will before them. torí pé wọn kò tí ó ṣẹlẹ̀ sí wọn last year my local wasa send me to Jos. ní ọdún tó kọjá àwọn olórí àgbègbè àwọn ọ̀rọ̀ àwọn dájú wọn. to go and represent him. wọn lọ ṣe aṣojú wọn lọ. because i'm the secretary of the SEC. torí pé àwọn ni secretary. i said e sir i'm not i'm not gonna go for the boss o. Oh mo wá sọ fún ọ pé ọ̀gá o mi ò ní wọn ọkọ o. if there is no money for play i am not going o. pé tí o bá sí owó fún pàdú mi ò ní lọ o. why. torí kí ni. because of insecurity. torí pé àìsí ààbò. because of insecurity. torí pé kò sí ààbò. one of my pastor in Mushinisi was kidnapped two years ago. Uh, pastor ọ̀kan lára àwọn pastor wa lo and behold that person's uh, call uh, interrupt our home he didn't the, man in question the pastor did not call his home he received with another number then i was hearing their conversation clearly that please whatever you can do they want to kill me before that man we get hundred thousand <laughs> he took divine intervention and never let the butcher him here again ọ̀kan pásítọ̀ wa tí àwọn ajínigbé ní ní ọdún kọjá òun ni àlàyé dídájú wa sọ pé wọ́n bá ọ̀kan lára àwọn pásítọ̀ náà tó rìn àjò yẹn sọ̀rọ̀ lórí whatsapp níbi kọ́ọ̀lù ẹni ẹ ti wọlé nìyẹn tó sì ṣàlàyé pé kẹ́ẹ̀dọ́ ohun tí o bá lè ṣe fi ràn mí lọ́wọ́ láti gbà mí wọ́n fẹ́ pa mí àwọn ajínigbé fẹ́ pa mí. sáàtò hundred naira gẹ́gẹ́ bí hundred thousand naira láti fi gba arákùnrin yẹn kó ṣe bí ẹ̀ wọ́n sì ti ṣe é léṣe púpọ̀ púpọ̀. Let me tell you, Jesus Christ had told us, eh? uh, so that you may have peace. Ah, Jésù Kristu ti sọ fún wa pé kí ẹ lè ní àlàáfíà kí bóyá ẹ lè ní àlàáfíà wà. He is not assuring us fullness of peace as far as this world is concerned. Nípa ti ayé Jésù sọ pé àlàáfíà gbọ́dọ̀ wà pátápátá ní ayé yìí. He said in this world you will have trouble. Ó sọ pé ní ayé yìí ẹ ó ní ìkọ̀yú. Is that how it was written in your Bible? He said, But take heart, I have overcome the world. Ṣùgbọ́n ẹ̀túndúká kò ti ṣẹ́gun ayé. Take heart, I have overcome the world. Kò ti ṣẹ́gun ayé. Take heart, I have overcome the world. Ẹ̀túndúká kò ti ṣẹ́gun ayé. I pray all it takes for us to overcome in a time like this the Lord will make it available for us in the name of Jesus Christ. Amen. Finally this morning. Ní ìparí ló wúrọ̀ yìí. He said, All authority in heaven and on earth has been given to him. Jésù Kristi fi dá wa lórí pé gbogbo agbára láyé àti ní ọ̀run láti fi fún mi. Philippians two ten. Ẹ̀lẹ́ ìyàwó ni níwèé ní. All authority in heaven and on earth. Ìwé Philippians, orí kejì ẹ̀yẹ kejì ẹsẹ̀ So this is one of the reasons why Christ in you is the hope of glory. Ìdí nìyẹn tí eh, Kristi tó wà nínú wa ó jẹ́ ìrètí ògo. And the Jesus Christ. Onípa ní orúkọ Jésù Every knee shall bow. Is anybody there please? So that the name of Jesus, uh, everyone will bow down, hmm. those in heaven on earth and others on earth. Hmm. Hallelujah. pé ní orúkọ jésù ní kí gbogbo egun kí ó wà ńlẹ̀ àwọn ẹni tí ń bẹ ní ọ̀run àti àwọn ẹni tí ń bẹ ní ilẹ̀ àti àwọn ẹni tí ń bẹ ní ìsàlẹ̀ rẹ̀ that is only when Christ in Christ is in you. ìyẹn pé nígbà tí Kristi bá wà nínú rẹ. if Christ is in you. tí Kristi bá wà nínú rẹ. it is there you can declare with your mouth. nígbà náà ni o lè sọ ọ́ jáde nínú pẹ̀lú ẹnu rẹ pé with all authority. pẹ̀lú gbogbo àṣẹ. and every knee shall bow. pé gbogbo egun ju àwọlẹ̀. what does verse ten says i mean verse uh, eleven says. ẹsẹ̀ kọkànlá. So whatever you declare, Heavenly Father so agree to it. Ohunkóhun tí ẹ bá ti sọ, bàbá mi ti bẹ̀ lọ́rùn, ó ti fi ọwọ́ sí i. Na Lord will help us Jesus' name. Amen. I want us to rebuild our hope in our Lord Jesus Christ. Mo fẹ́ kí a fi ìrètí wa sínú Jésù Kristi. Don't forget that our youth success challenges is part of this life. Wọ́n ṣe gbàgbé pé mo ní ìpèníjà ara ìrírí ayé. Once you overcome number one challenges another one will come up. Nígbà tí o bá sì borí ìpèníjà kan, èké ìyá tó wáyé. But the only thing you can do is be rest assured that God will continue to give be giving you victory from time tuntun tí o gbọ́dọ̀ máa ní pé ó ní ní ní ìdánilójú pé Jésù Kristi ló wà fún ọ. because Jesus says take heart and overcome the world. ṣùgbọ́n tó ń pé Jésù ní ṣùgbọ́n ẹtùdúkà òṣìṣẹ́ máa yé. let us pray. ẹ jẹ́ kí a gbàdúrà. Father we thank you this morning for that which you have done. We honour your name, we exalt your holy name. For your word has done us again. Daddy Lord Almighty, I pray to heart call to our life in the name of Jesus Christ. Amen. I pray you raise up our hope again in the name of Jesus Christ. Amen. I pray you build up our hope again in the name of Jesus Christ. Amen. And in the world to come, we shall reign with you in the mighty name of Jesus Christ. Amen. Thank you, everlasting Father. In Jesus' wonderful name.